الجميع بالتقوى أشهد أن لا إله إلا الله وحده لا شريك له طلب من الخلق عبادته لتحقيق التقوى وأشهد أن محمدا عبده ورسوله المعلم المربي الكبير القائل إنما كانت تقوى القلب صلى الله عليه وعلى آله وأصحابه أولياء الله المتقين أما بعد فيا عباد الله اتقوا الله وراقبوه في السر والعلن يقول عزم قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله التقوى أن تعمل بطاعة الله على نور من الله ترجو ثواب الله وأن تترك معصية الله على نور من الله تخاف عقاب الله adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run tó pa gbogbogbò láṣẹ ìbẹ̀rù ọlọ́run ǹjẹ́ rí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ tíjọ́ sódà yàtọ̀ ọlọ́run ọ̀kẹ́ fún ní ọlọ́wọ́ báyìí kò sí orogún fún un ọlọ́wọ́ bá wá lọ́dọ̀ gbogbo ẹ̀dá rẹ̀ pé kí wọ́n máa sìn wọn nítorí kíbẹ̀rù ọlọ́run lè rìn lẹ́lẹ́mìí wọn. àdúgbò mò ń jẹ́rìí pé àlọ́ Muhammad ẹrú sí ọlọ́wọ́ bá ní ìsìn òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ìsìn. ànábì tó jẹ́ olùkọ́ èèyàn ní gbogbo ohun tí ń jẹ́ rere olùrè ní àgbà tójú oyé wa wípé ọkàn òun là ààyè síbẹ̀rù ọlọ́wọ́ bá wà. ìkẹ́ ọlọ́run kọlọ ọlọ́run kọ́ máa bá nẹ́bí ọlọ́run kọ́ máa bá wọn ará lè rà sí àwọn sàhábà rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run tí wọ́n ń payọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà yẹn ẹ̀yẹ ẹrú sí ọlọ́run ọba ẹ̀bẹ̀rún ọlọ́run ọba ẹ sì sọ ìwọ ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti ní gbangba ọlọ́run ọba àdìkẹ ọlọ́sọba yìí pápá àti sàtọ́lẹ̀ fáwọn ọ̀dà pọ́nìtẹ́rà sáájú yìí àti ẹ̀yìn náà wípé kẹ́ payọ̀ ọlọ́run sí ọlọ́run ẹ̀rí sẹ́kùwà yìí òun náà ni kó o máa ṣiṣẹ́ títẹ̀lé tọ́lọ́ lórí látọ̀dọ̀ ọlọ́run lẹ́ni tí ń rẹ̀ kẹ̀sì ọlọ́run. náà ni kí o pa ìyàgbọ́ ọlọ́run ọba kó lórí lọ́dọ̀ ọlọ́run lẹ́ni tó máa páyà ìyá ọlọ́run. nítorí ẹ̀ ló fi kéré tábánikà lọ sí àlùkò àn láti bẹ̀rẹ̀ dé parí ó kéré ní tó ṣe pé yọ́ọ́ máa pàṣẹ ìbẹ̀rù ọlọ́run àfi kárí àṣẹ nínú rẹ̀ àti má ṣe kárí nínú rẹ̀. akọ́kọ́ yìí dáyẹ̀wò ọlọ́run ọba àlekè ọlá sọ ọdún sọ́tù bá kọ̀rọ̀ ọlọ́run ní ẹni tó bá kọlù yín nínú sọ abẹ́wọ̀ òun ní kẹ́ kọlù ó níbo ti kọlù yín ọlọ́run ní wọ́n sẹ́kù lọ pé ọlọ́run wípé òun ọlọ́wọ́ ọba òun lé kókó níyà fún ẹni yòówù tọ́ba yàgbọ́ òun ọlọ́run ni wọ́n tẹ́kọ̀ lọ wà á lẹ́mu anàlọ́ha shadidul iqab ọlọ́run tún dé ká ó tún pa á pé ká lọ mọ̀ wípé lẹ́yìn àkójọ táwọn alálàájì bá túká tẹ àkójọ tí wọ́n ti kójọ tí wọ́n yẹn àkójọ míì tún o kẹ́ pọ̀ òun náà àkójọ ọjọ́ rọ̀ ọlọ́run wọ́n tẹ́kọ̀ lọ́ọ̀. wa'lamu annakum ilayhi tuhsharun ọlọ́run tún jẹ́ ọlọ́yẹ wa wípé àníṣe àwọn ẹni tí wọ́n jẹ́ lẹ́tọ́ wa ká ṣe ìtẹ̀lé tọ́lọ́run kó tó di wípé á dọ́dọ̀ wọ ọlọ́run ni wa qaddimu li anfusikum wattaqullah wa'lamu annakum mulaqu ọlọ́run tún pa wá láti pé àníkà lọ mọ̀ yí pé ìmọ̀ ọba o ó yí ká gbogbo nǹkan o. kò sí nǹkan tí mo lọ́wọ́ ọba tí ò yíká rẹ̀ kájọ́ lọ yé wa bẹ́ẹ̀ ọlọ́run ni wa'lamu wattaqullah wa'lamu anna Allaha bi kulli shay'in alim ọlọ́run tún ní ká tún lọ mọ pípé àníṣe báyọ̀ kí nǹkan ṣe wẹ́ tó kò sí ìtọ́lọ́wọ́ ọba òrí o ọlọ́run tún ní wattaqullah àní ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run àdìsá abáníkà lọ wọ alukur'an láti bẹ̀rẹ̀ ní parí gbogbo àwọn àyà tá a máa rí tí wọn máa sọ pé ẹ̀pá ìmọ̀ kásẹ̀ ṣe dáadáa wà mẹ́ àbí má ṣe é kó sì wà mẹ́ má ṣe ìbàyọ̀ bá ń kọ̀ fún wa nípa ìyẹn owó èlé ọlọ́run ní ẹ̀yọ́ bá mí bákẹ́ni ọlọ́run ọba àlejò lọ́dún pàṣẹ yìí pé ni o ọlọ́run mú ìkáyọ̀ kan náà wà nẹ́bí ọlọ́run ọba wa oníwàjú ìtukùn bíi bi àti mìíràn rọ̀bìkùn fọ́tẹ̀kùlọ́ wà á fi ìhùn ni. ìyẹn ni pé wọ́n fún yín ní látọ̀dọ̀ ẹlẹ́dàá yín torí bẹ́ẹ̀ páyọ̀ ọlọ́run ọba èmi rẹ̀ bákẹ́ni ọlọ́run o ọlọ́run ní ayuha alladhina amanu taqullaha haqqa tuqatih wala tamutunna illa wa antum muslimun ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ páyà ọlọ́run nípa bá a ti páyà rẹ̀ ẹ sì kò gbọdọ̀ jáde láyé àti kẹ́ a al bákan náà lóun tún kọ̀ fún wa yìí pé àdéhùn ọ̀dà ká má jẹ ká má jọ owó èlé ẹnì sọ̀tọ́ wa pé àtẹni tó fún yẹn lówó èlé jẹ àtẹni tó sì jẹ nkẹ́kẹ́ náà jọ ni wọ́n àtàkọ̀wé rẹ̀ àtàwọn tó ń jẹ̀rìí bẹ̀ ọlọ́wọ́ ni láti àkọlù rìbá wọ́tẹ̀kùlọ́ làálẹ̀kùn tó láti pèlé tó ṣe wípé ẹni tó jẹ ten thousand owó rẹ padà tó di kíni ó tún di twenty thousand nígbà tí lè gorí ẹ torí bẹ́ẹ̀ payọ Ọlọ́run o kẹba lè jẹni tí ó jèrè. bákan náà Ọlọ́run bá tún pàṣẹ sùúrù kíka ṣe sùúrù lórí ẹ̀sìn tá a wá yìí ká tún máa ṣe sùúrù pẹ̀lú àwọn ọ̀tá wa bákan náà ká tún ní ìdúró ṣinṣin nínú ìjọsìn tá a bá ọba ọlọ́run bá sọ pé isbiru wasabiru warabitu wattaqullaha la'allakum tuflihun ọlọ́run bá tún jẹ́ oyé wa yìí pé àní pé tí a bá fẹ́ jẹ adakọ̀ ọlọ́run kò tó ní bá jẹun tá a bá fẹ́ jẹ kódà tá a bá fi ajá ká fi dẹ́dẹ́ aláàlí ni ìyẹn ajá tá a bá kọ́ lẹ́kọ̀ọ́ ó lè lọ́ọ́ pẹ́rẹ́ fún wa ṣùgbọ́n ká dákọ̀ ọlọ́wọ́ ọba ọlọ́run ní واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب ọlọ́run ni ohun tí àwọn ajá tẹ ẹ̀kọ́ nímọ̀ tí wọ́n bá pa fún yín ní ẹran ẹ dárúkọ ọlọ́run bá sí kẹ̀sì páyọ̀ ọlọ́run torí ọlọ́run ọba ń kọ́ ọba tó yára ní ìṣòro sẹ́ni ẹ̀yin onígbàgbọ́ òdòdó àdínkù fẹ́ẹ̀ sí àyà èyí tí ọba sọ yìí tọ́lọ́run ọba máa sọ fún wa yìí pé ẹ páyọ̀ ọlọ́run àti kárí ṣe dáadáa kan bẹ́ẹ̀ àti má ṣe dáadáa kan kọ́ wà nù rẹ̀ ìpè mẹ́rin ṣe àìdá yìí bá ti wí ọ nù rẹ̀ nínú náà fi ń pàṣẹ yìí pé gba ká ọlọ́run ni wọ́n ṣe fún lọ́ alẹ́bí tata alùnẹ́bí ni wọ́n ọ̀hán ẹ̀páyọ̀ ọlọ́run èyí tẹ máa fi ń bẹ̀rẹ̀ ayé náà ọlọ́run bá dára mọ̀lẹ́bí o torí lọ́ha ọlọ́run bá ń o àtẹ́tọ́ wa gorí ẹ̀ nìyí ọlọ́run àwọn ẹni tí wọ́n jọ mọ orúkọ ẹ fún wọn ní dúkìá orúkọ àwọn bá dàgbà tí wọ́n fi gbọ́ ọ. wọ́n lẹ́ tẹ̀tẹ̀ fẹ́ tẹ̀ lórí kan bí ìta bí sọ mi. ẹ bí fi owó dáadáa wọ́n chéǹjì èyí tí ọ̀dà wọ́n lẹ́ tẹ̀kúlù amúhàlẹ́kùn ìlà amúhàlẹ́kùn ẹ sì má jẹ owó yín papọ̀ mọ́ owó wọn ẹ má jẹ owó wọn papọ̀ pàápàá jùlọ lórí dáadáa ọlọ́wọ́ bá ní wọ̀tẹ̀ àìwọ̀nù alàlùbírì wọ̀tẹ̀ bùwà ẹ̀rẹ́ra ayé lọ́wọ́ lórí dáadáa àti ìpayọ̀ ọlọ́wọ́ wọ̀lẹ́tẹ̀ àìwọ̀nù alàlùbírì wọ̀lẹ̀ ọ̀dùwẹ̀ ẹ̀sìn kò gbọ́dọ̀ rẹ́ra lórí ẹ̀ṣẹ̀ ìyàgbá wọ̀lẹ̀ ọ̀dùwẹ̀ àti ìtayẹnu àlàsọ́lọ̀ bákan náà ọlọ́run tún pàṣẹ yìí pé dẹ̀rọ ọlọ́run ọba tó ṣe wọ́n lẹ́nu tó bá mọ lóró òun ni ọmọ pẹ́ dà ìdẹ̀ra tọ́lọ́wọ́ ṣe ẹrẹ́tì rẹ ọlọ́run ni ó kóró ní ìmọ̀tọ́lọ́ ní ṣe fún yín ẹrẹ́tì rẹ wọ̀mí lẹ́dí wá inna Allaha alimun bidhati sudur bákan náà ọlọ́wọ́ bá tún pàṣẹ dọ́gba níbi ẹ̀rí jẹ́mi sódà bá ṣe ká ṣe dọ́gba ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá sọ yìí pé wọ́n lè ayẹ jèrè mọ́ nẹ́kùn sẹ́ni àánú ọ̀hún mi dàda ẹlẹ́dẹ̀ àdìlò ìkórira àwọn ọjọ́ kan ọgbọ́dọ̀ gbé lórí bẹ́ẹ̀ ní ṣe dọ́gba ọlọ́wọ́ níbi àdìlò ẹ̀ dọ́gba ó wà ákùrọ̀ gbèlè dákùwà ìyẹn ló súnmọ́ bẹ́ẹ̀ rọ ọlọ́wọ́ wọ́n sẹ́kù lọ ẹ fáyọ̀ ọlọ́wọ́ ọba o ẹ rí lẹ́yìn kẹsì dọ́gba ọlọ́wọ́ ní ẹ fáyọ̀ ọlọ́wọ́ o ìnàlọ́ ọ̀dìrò ní mọ̀ tàmílò torí ọlọ́wọ́ ọba kọ́ afúnni nínú nípa ọ̀fẹ́ ọlọ́wọ́ tó pa onígbàgbọ́ dòdò lálẹ́ pípé àtisẹ́ ọlọ́wọ́ lọ yẹ kó nígbàgbọ́ dòdò ọba gbára bá gbára lé o bí ẹ èèyàn sì lè òfẹ́ nìkan ní dúkìá wọn tó ń lè má ní kankan mọ́ ọlọ́run ọba ní wọ́tẹ̀kùlọ́ ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ wàhálà lọ́ọ̀hì fáliyẹ tawákàlẹ̀ lọ́mìnú àti bí wọ́n bá àwọn ẹni tí wọ́n bá dẹ̀sí nígbàgbọ́ lódodo dẹ́sẹ̀ ní ọ̀rẹ́ ẹ̀ lọ́jẹ́ fún wọn tí wọ́n bá fara ti ọlọ́run tí wọ́n gbára lọ́lọ́run kì í ṣe pé wọn ò ní ṣe o ṣùgbọ́n wọn á ṣiṣẹ́ wọn á gbà asọ fún wa yìí pé ọ̀fẹ́ sí àyà kẹnu alukur'an tọ́lọ́ ọ̀bọ sọ yìí pé ẹ̀bẹ̀rù ọlọ́run àfi kọ́ wà ń bẹ̀ ṣe dáadáa yìí àfi kó sì wà ń bẹ̀ má ṣe àìdáa yìí nínú ṣé tọ́lọ́ ọba rí ọlọ́run tó pàṣẹ yìí pé ká súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú ìtẹ̀lé o ká súnmọ́ lọ́wọ́ ọba pẹ̀lú àwọn iṣẹ́ olóore ọlọ́run ní o la iṣẹ́ tẹ̀lé tọ́lọ́wọ́ bàtà ibi súnmọ́ lọ́wọ́ bá bi àwẹ̀ bi sàdákà bí nàfílà bí máa ṣe dáadáa bí máa dá mọ́lẹ́bí pọ̀ ẹ̀rí. bákan náà aṣọ mú ayé bí àníkàn fẹ́ ṣe àyà kan nínú Al-Qur'ani alákọ̀ọ́lé tí wọ́n máa sọ wípé ẹ páyọ̀ ọlọ́run àti kọ́wà nínú rẹ̀ ẹ ṣe dáadáa yìí àbí ẹ jìnlẹ̀ sáyé dáa yìí níbẹ̀ المرء على دين خليله فلينظر أحدكم من يخالف ọmọ nìyẹn máa wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ ẹnikẹ́ni sẹ́ni kọ̀ọ̀kan wa kọ́ wọ ẹni tí ọba bá sọ̀rẹ̀ ọlọ́run ní ẹ̀yọ́ nígbà gbọ́dọ̀ láti sẹ́kìdù lẹ́dí ilẹ̀ sẹ́kàdù ní ilẹ̀ kọ̀ọ̀kan tó wà wọ láyé la ẹ̀mí ìlú àwọn ẹ̀sùn ṣe ibi gọ́ọ̀mẹ̀ntì yìí léré awẹ́wà nínú àwọn ọ̀tá fúnkẹ́rà sáájú yín àtàwọn kẹfẹ́rí ẹ má mú ọlọ́rẹ̀ wọ́tẹ̀kù lọ́ọ̀ ẹ̀dẹ̀rọ̀ ọlọ́wọ̀ èyí tó tó kiri ẹ bá nígbà kan sọ lọ́wọ́ lọ́dọ̀dọ̀ bákan náà ọlọ́run tó sọ yìí pé aláàlí ni kẹ́ ẹ máa jẹ o ẹ máa jẹ aláàlí nígbà tó lọ́wọ́ bá sọ yìí pé àní ẹ máa jẹ nù dáa fi kẹ́ yìí aláàlá ń sọ yìí rà ní nǹkan tó jẹ́ aláàlí tó ti jẹun tọ́mọ́ wọ́n tẹ̀kù lọ ẹ ti páyọ̀ lọ́wọ́ alẹ́ni alùpùpìlì mùpìlù ọlọ́run tó ti fóun ẹ máa gbọ́rọ̀ sálàtẹ̀ rẹ̀ mú nígbà sálàtẹ̀ bá ti tẹ̀lé tọ́lọ́ tó tẹ̀lé na ẹ̀yin rẹ̀ ti máa fọ́lù wọn ọlọ́run ni wò sẹ́kù lọ adé páyọ̀ ọlọ́wọ́ wọ́n mẹ́rin ẹ máa gbọ́rọ̀ sáwọn aláṣẹ lẹ́nu nígbà táwọn ẹ bá ti gbọ́rọ̀ sọlọ́run lẹ́nu wọ́n gbọ́rọ̀ sàtẹ́lì lẹ́nu wọ́n sẹ́kù lọ ẹ páyọ̀ ọlọ́wọ́ ọba wọ́n mẹ́rin adé gbọ́rọ̀ sáwọn lẹ́nu. wallahu la yahdi al-qawma al-fasiqin gbogbo àwọn tó ń yapa tí wọ́n yéé tẹ̀lé ẹni tó yẹ kó tẹ̀lé ọlọ́wọ́ ọmọ òní kọ́ni ọ̀rọ̀ akóló tó ní hàdà استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الارض ومغاربها استغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله حركة الله وبعض ìkẹ́ ọlọ́wọ́ kọ́ máa bẹ́ẹ̀ kọ́lọ́wọ́ gbé dìde ní àlùkù gbàgbá láyé ìkẹ́ ọlọ́wọ́ lọ́wọ́ kọ́ máa bá nẹ́bí kọ́ máa bá wàhálà lè rà sí àwọn sàhábà rẹ̀. àti àwọn ẹgbẹ́ ọdún ńlànà rẹ̀ dáadáa títí di ọjọ́ ẹ̀san ẹ̀yẹ rúti ọlọ́wọ́n ọla ẹgbẹ̀rún ọlọ́wọ́n ba lè kíọ́lá nípa ọ̀rọ̀ tí à ń bá lọ fún wa a ní pé kò fẹ́ẹ̀ sí àyà tẹnu àlùkò àní alákọ̀ọ́lẹ̀ tọ́lọ́wọ́n bá ti pa wá pé ẹ páyọ̀ ọlọ́run àfi kárí nínú yẹn tí mọ́ páyọ̀ ọlọ́run nínú kẹtọ́ lọ́wọ́ bá pàṣẹ rẹ̀ papọ̀ mọ́ ká páyọ̀ lọ òun náà ní ìsìláhù zatil bayn ìṣàtúnṣe àárín ara wa ẹ̀rí ìṣàtúnṣe àárín ara wa ẹ̀rí pàṣẹ sọ̀tàn lánàá ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí eléyìí ìpè fa inna fasada al-bayn hiya al-halika kíkà àárín ara wa bàjẹ́ láwọn àtàjọ nígbà gbòdodo hálíkọ̀ ni wọ́n ti máa ń fa nǹkan kẹ́sí pé yọ̀ọ́ fa eré o ṣùgbọ́n máa ń fa ẹ̀sìn ni ìmáa ń kó àyè bá ẹ̀sìn ni káàrin mùsùlùmí ọmọ ẹ̀rí ọlọ́run bá wa sọ wípé fọ́tẹ́kùlọ́ àní ẹ̀fá yọ ọlọ́run ọ̀ wà á sùn lè fún ọ̀sán àtàfẹ́ yìí nìkan ẹ ṣàtúnṣe àárín ara yín o wà á fi ọlọ́ ẹ tẹ̀lé tọ́lọ́run ẹ tẹ̀lé tó jíṣẹ́ ọdẹ bá nígbàgbọ́ lódodo. bákan náà ọlọ́run tún pàṣẹ wípé àníta ọrọ̀ ogun èyí tó lẹ́tọ̀ọ́ léyìn máa ń ní yẹn déyẹn lọ jí jẹ ọrọ̀ ẹ̀rí ọlọ́wọ́ bá pàṣẹ rẹ̀ ọlọ́wọ́ ní fakulu mimma ghanimtum halalan tayyiba torí bẹ́ẹ̀ ẹ nínú ohun tẹ bá gbọ́rọ̀ rẹ̀ ní nǹkan tó lẹ́tọ̀ọ́ ní ohun tó mọ́ ẹ sì páyọ̀ ọlọ́wọ́ inna Allaha rahim sọ́ọ́lọ́wọ́ bá nìyí aláforíjì ní ti ń fi kéèyàn. ọlọ́wọ́ bá gbọ́dọ̀ yí pé a ní ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀ àníkàn fẹ́ẹ́ ṣe àyà kan nínú alukur'ani alakọ̀ọ́lé tọ́lọ́wọ́ bó sọ ife ẹgbáyọ̀ ọlọ́run àfi kó ṣe ṣe dáadáa kọ́ wà mbẹ́ àbí má ṣe àyèdá àti kọ́ wà nínú àyà yẹn ọlọ́run tó kọ̀ ife a kò gbọ́dọ̀ dojú tira wa ẹ̀rí ọlọ́run fẹ́ lọ fẹ́ náà wà nẹ́bí ọlọ́run ọba sọ̀rọ̀ nẹ́bí láì lọ́wọ́ àlehi sọláàtù sẹlẹm onífọ̀tẹ́kù lọ́ ó sọ fáwọn ọjọ́ rẹ̀ fi ẹ̀bẹ̀ wọ obìnrin lọ́lọ́run ní kẹ́ ẹ máa fẹ́ o ẹ má fọkùnrin o alẹ́ sábẹ́ gbọmọrán sí sí kò sẹ́ni tó ronú sọ́rọ́ ọdún sọ yìí ẹ̀rí nínú rẹ̀ ọlọ́run tún kọ́ nípa israf ìní àgbà tá a bá dẹ́ni àgbà a gbọ́dọ̀ fún àwọn onídàá àgbà torí ní ẹgbẹ́ ẹyẹlẹyẹ máa ń ẹgbẹ́ máa ń bí ẹyẹlẹyẹ bá yọ onídàá àgbà ni ọgbẹ́nu anabi hud sọ̀rọ̀ ẹgbẹ́rún ọlọ́run wọ́n àti ọ̀hún èmi anabi ọlọ́run ní kẹtẹ́lé wọlé àtúnyìn ọ̀hún amúrọ̀ lùmùsùlùmí ẹni ìtẹ̀lé ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ̀lẹ̀ alẹ́bí náà yóò fi dùn nàbí ọ̀hún wọlé àyọ̀sùn àwọn tó ṣe wípé wọ́n máa ń balẹ̀ jẹ́ ní òye sàkóso. bákan náà ọlọ́run sọ lẹ́yìn ọlọ́run ike kí àdékẹ́ fáyà ọjọ́ ọ̀gbẹ́ndà ẹ̀yàmọ̀ ẹ̀ pèsè nǹkan dáadáa lẹ́ẹ̀dẹ́jọ́ yẹn ẹ̀rí ẹ̀rí gba àtẹnìkan lọ bí ànábì léèrè sallallahu alaihi wasallam wọ́n lè rí kí ni wọ́n aṣọ ọjọ́ òbí òní lè sọmọ ẹlẹ́sẹ̀ kankan wọ́n lè àbọ̀ olóòdùn ló wà já àfin àwọn aládìní iṣẹ́ yà bákan náà ọmọ ọ̀dẹ̀ ti sẹ́ nílé ṣe kí ni ọ àwọn aládìní iṣẹ́ yà òní lè sùn bí ẹlẹ́sẹ̀ kankan nínú àwọn àdàlọ́ ìkà àlùkáwà ni ọlọ́wọ́ òdodo ni o wọ́n lè àtẹ̀kùrọ̀ nẹ́kùn àyà tuntun nìyà ìgbésí ayé kọ́má kẹfẹ́ jẹ̀fẹ́ ayé o wọ́n lè àyẹ̀kùrọ̀ nẹ́kùn bìnnà yóò tún máa pa wá láti ẹgbẹ́ ká ṣe dáadáa àti ká fi àìdá sílẹ̀ irú ẹ̀ lọ́rọ́ ọlọ́wọ́ báyìí tá a máa ń fi ṣe kútúbà lọ́pọ̀lọpọ̀ ọgbà ibi ẹ̀yìn onígbàgbọ́ òdodo ṣẹkùn lọ́ ẹ páyọ̀ ọlọ́run wọ́n fòólù kọ́wúlà tàbí ìlà ẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ òtítọ́ ni ẹ bá sọ. nínú àwọn àyà tó ní ká bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kẹ́ náà ẹ̀rí alẹ́bí sọ́lọ́ ọ̀rọ̀ sálánẹ̀ ti sọ fún wa yìí pé mo ti fi àwọn nǹkan méjì mo ti fi sáàrin tẹ́ ẹ bá gbà nǹkan méjèèjì mu láti sọ fún ìlú bàdà wọ́n ágádá ẹ̀ lè sinẹ̀ láéláé alákọ̀ọ́kọ́ ní òun náà ní tẹ́lẹ̀ ọlọ́run àti súnlẹ̀ mi alẹ́bí sọ́lọ́ ọ̀rọ̀ àlọ́sálánẹ̀ ọlọ́run wa gbẹ̀gbẹ́ ẹ báyọ̀ lọ lẹ́ẹ̀kẹ́rẹ́ ọlọ́run bá dọwọ́ ọjọ́ ọlọ́run ní ilé bẹ́ẹ̀ni ẹ̀yẹ́dẹ́ yìí láàyè ọ̀rọ̀ sọ́ọ́lẹ̀ wọ́n ti kù lọ. ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ kan kú ṣáájú ọ̀rọ̀ lọ. báyìí ó kọ́rọ̀ náà ti pàtàkì tó. ẹ kò gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ ẹnìkan kó lé kí ọ̀rọ̀ anẹ́bí sallallahu alaihi wa sallam báyìí ó kẹ́ni náà ti pàtàkì lọ́dọ̀ yìí lọ. wọ́n ti kù lọ ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ ọba ò nítorí bákan náà na sọ gbogbo àwọn àyà tí ọba sọ níbi ẹ̀bẹ̀rù ọlọ ẹ máa rí sí níbẹ̀ ìyẹn dáadáa àbí má ti àyídá ńbẹ̀ nínú àwọn àyà tó sọ pé ẹ fáyọ tó sọ pé a bá rí oníjà méjì ká má kú mọ́ o náà ọ̀kẹ́ bá sọ béèyàn tó já alákùnrin kéèyàn tó dákú ní ẹ ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín tí wọ́n jó níyàtọ̀ oníjà méjì tí wọ́n bára jà wọ́n ti bẹ̀rù ọlọ́run làálẹ́tọ̀ tó kàmú kẹ́ lè jẹ́ tó ṣe ń gbé àṣìṣe rẹ̀ ẹ̀rí tó dá lọ àyè tó ṣe ń fi èèyàn lè rọrọ̀ ní tí ó súnmọ́rọ́ ṣùgbọ́n kì í ṣe rọ̀ ìbu ọ̀rọ̀ mọ́lẹ̀ yóò súnmọ́rọ́ ṣùgbọ́n kì í ṣe rọ̀ lẹ́yìn sẹ́lẹ̀kẹ́sẹ́ kì í sọ̀bàrọ̀ alẹ́dẹ̀ yóò fi fún bẹ́yìn náà ẹni tí ń ṣàtúnṣe láàrin àwọn èèyàn ọjọ́ bí eléyìí ọkọ̀ kọ́ sọ dáadáa wọ́n kàn wọ́n sọ dáadáa ọjọ́ tó ti kejì ní ọkọ̀ kọ́ sọ dáadáa kì í ṣe kó sọ dáadáa ṣùgbọ́n ìwọ gbogbo àlérò òun ni pé láti ṣàtúnṣe láàrin àwọn méjèèjì bákan náà ọlọ́run bá sọ pé ẹ fáyọ̀ ọlọ́run lẹ́yìn ní ọlọ́run tó wá kọ̀ nípa àbádídá kí ọdún mọ dábàá sí lágbájá àbí ìbá sọ fún mi àbí ìmá sọ̀rọ̀ yẹn lẹ́yìn ọlọ́run bá ní ya ayyuha alladhina amanu ayọ̀rí máa gbọ́dọ̀ lòdì ìtẹ́ni bò kẹ̀mí rọ́ọ̀nì mìíràn rọ́ọ̀nì ẹ jìnà sí ọ̀pọ̀ ọlọ́pọ̀ àbámọ́dá o ẹlòmí ọ̀kẹ́ wò sí alóhùn bíi lágbájọ́ ọdún mi àtẹ̀wò jù a sátẹ̀wò dẹ̀ lọ́sáré bí lọ́fẹ̀ẹ́ ló bẹ́ẹ̀ ó ti di nǹkan ńlá ní ó yẹ kó o kódà ààrẹ ni mẹ́rin sẹ́ni mẹ́rin ni wọ́n láti jọ yàrá fẹ́ẹ́ tẹ̀ wá sí rẹ̀ ni mẹ́rin àbí ọwọ́ àlọ́ gbé fóònù wáyé bí ọwọ́ àwọn ni wọ́n rí bákẹ́rì fóònù tó ti pé kọ̀sára náà lè fi dáwọ́ sí àbí fọ́tò ẹni léyìn ọ̀kan kẹrin lára wọ́n lè lẹ́yìn pọ̀ tipátipá sí ẹ lọ́wọ́ àbẹ̀tẹ̀ ẹlòmíì ọ̀gá wo ti mọ dábàá bí lágbájá aṣẹ́wó ni ẹ̀rín ọlọ́run ní ẹ̀jìnà sí ọ̀pọ̀lọpọ̀ àbámọ́dá o torí ń torí agbájọ àbámọdá nìyí ẹsẹ̀ ni o wọlé ẹsẹ̀ sẹsùn ẹ má sọ fìdí ara o ẹ má sọ fìdí ara yín wọlé ẹyà ọ̀tún sẹsùn tó fọlù bá ọ̀gọ́ apákẹ́ yóò ti o ẹnì yín ti jẹrẹ ọmọ tó ti kú gbogbo yín náà lẹ lọ rọ bákan náà ọlọ́run pàṣẹ ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú pé ká nígbà tó tó ọlọ́run ní ẹ̀yọ́ nígbà gbọdọ̀ lè lọ́ ẹ báyọ̀ ọlọ́run wà á ẹ ti gbọ́ òjíṣẹ́ rẹ̀ gbọ́. bákan náà ọlọ́run ọlọ́run lẹ́ẹ̀kan náà ọlọ́run ti sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tó dá ọ. torí sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ àti ti máa wá

kẹ́ ẹ wá bẹ̀rù ọlọ́wọ́ alẹ́ ní ilé ìtò ṣàrò ọlọ́wọ́ tó ti gbọ́dọ̀ rẹ̀ lẹ́kùnjọ́ sí. bákan náà ọlọ́wọ́ bá sọ pé ká páyọ ọlọ́run súnà nẹ́bí sì dánwọ́ wà o. ọlọ́run ni wọ́n máa á tà àtúntò rọ̀ sóòlù pàkóso ìwọ̀n táwọn sọ́lá ń bá fún yín pé kẹ́ ẹgbà ẹgbà o wọ́n mọ̀ ọ̀nà àátùm ànìkù fàtàkù nípa ẹni tó bá ti kí ni o tó bá ya bá rẹ̀. bákan náà ọlọ́wọ́ bá sọ pé ká payọ̀ lọ ká sì tún palẹ̀ mọ́ ní ìjọ ìgbésẹ̀ àlùkìyàmà ọlọ́run yà ayé alẹ́bí ní àmọ́nù kẹ́kọ̀ọ́ lọ ẹ̀yin nígbà gbọ́dọ̀ rẹ̀ payọ̀ lọ́wọ́ wà lè tẹ́ ń lò dáhùn mọ́ ọkọ̀ dáhùn ìjẹ̀bọ́dì kẹ́mi kọ́ dáadáa wo lò wọ́n sì

àníwá ìfáàtà tó ń ṣe omi náà tó wá jù náà tó fà ó tí àwọn ìyàwó yín kẹfà bọ́ sọ́wọ́ àwọn kékeré fàákọ̀ ìgbà títí àwọn afáyípa àtàwọn kékeré ọwọ́ ilé ìyẹn ni pé ẹ borí wọn ẹ̀yin náà wá padà rí àwọn obìnrin tí wọ́n náà kó fàákọ̀ lẹ́dí ilẹ̀ sáhàbà àdùwájú hàn mẹsìlámọ́ yẹn ni pé ẹkẹrù láàrin wọn àwọn ẹni tíyàwó wọn ti ṣe kí ni o tí wọ́n ti lọ yẹn ẹ ìyẹn ni pé ẹ owó wọn ìyẹn àwọn ìyàwó wọn tọkọ sí yín lọ́wọ́ owó táwọn ọkọ wọn kì í fi rí mẹ́fún ọ ẹ dá padà fún ọ. wọ́n tẹ̀ fún la ẹbẹ̀rù ọlọ́wọ́ ìyẹn ni pé nígbà tí ìyàwó kì í fi rí padà bọ́ lọ́wọ́ yín owó tọkọ rẹ ti lẹ́kùn tẹ́lẹ̀ tó owó mẹ́fẹ́ rẹ̀ ẹ dá padà fọ́kọ kì í fi rí ni o wọ́n tẹ̀ fún lọ́ọ̀ ẹ páyọ̀ ọlọ́wọ́ alẹ́ ni alùpùpù bíi mùsùlùmí o ọlọ́run fẹ́ kọ̀ọ̀kan nígbàgbọ́ sí ọlọ́run ti di oyè wa ibi àdéṣe mùsùlùmí yìí máa sáhùn náà bá ń dẹ́wó fara lé èèyàn lè fẹ́ sìn wọ́n fẹ́ náwó sí mọ́sálásí wọ́n fẹ́ náwó fún lọ́síwájú àdúgbò èèyàn ní máa wéyìn bẹ́ẹ̀ ọlọ́run pàṣẹ ìfàyọ̀ ọlọ́run ó tún pàṣẹ ẹgbẹ́ káàtún náà ọlọ́run ní kọ́sẹ̀kù lọ́ọ́ àmọ́sàdá adé ẹ̀fẹ̀rẹ̀ ń fi hú ẹ̀yìn ẹsìn lẹ dada, fúnra ara tẹ padà bá wájú àdìjẹ kò fi àyà yọ pàṣẹ ìpayọ ọlọ́run àti ká máa rí ṣe má ṣe náà pàkíyèsí wa nípa àwọn ìyàwó tá a fẹ́ kọ́ ọ lẹ̀ pé nígbà tí èsì pé kẹjú ló fi bẹ̀ má fi kẹjú kọ́ ọ bẹ́ẹ̀ bá fẹ́ fobìnrin lẹ̀ ẹ lẹ̀ pẹ̀lú pé ká ẹ sọ gbèdéke àkókò tọ́lọ́run ní bẹ́ẹ̀ sọ kí wọ́n tó kù lọ́dọ̀ yìí ni o wà á àìdá ẹ ti tí ń sàlejò á sàlejò mẹ́ta tí sàlejò ẹ kù sùn mẹ́ta lóyún yóò fi pé yóò bọ́ sọ́wọ́ ẹ̀rù mi wọ́n ti kù lọ́ọ́ àrọ́ kí ọ pàṣẹ ìpayọ Ọlọ́run àti kẹ máa rí ṣe dáadáa mẹ àti má ṣe àyè dáadáa ẹ bá nínú rẹ Ọlọ́run tún kọ fún wa pé a kò gbọ́dọ̀ chíǹjì ọ̀rọ̀ Ọlọ́run bóyá torí pé tá a bá ní ká la òdodo mọ́lẹ̀ ìjẹyọ òní jẹ wá báyìí àbá ní rí nǹkan gbà báyìí àwa lọ yí a gbọ́dọ̀ síbẹ̀ o Ọlọ́run ni wọn láti ṣẹrù bí aya ti dáwọn ẹrùkọ ní ìlà wọn sọ bẹ́ẹ̀ fáwọn ahlul kitab ó sì jẹ tiwa náà wa ìyá ya fọtẹkùn èmi Ọlọ́run bá ní ká ẹ ẹbí fi ọ̀rọ̀ díẹ̀ kẹjà rere ní ọlọ́run ọba ẹ̀rí ọlọ́run tún pa wá láti pé ká palẹ̀ mọ́ sábà fẹ́ lọ sí hajj ká palẹ̀ mọ́ dáadáa ọlọ́run ní wọ́n tẹ̀sẹ̀ wá ẹ palẹ̀ mọ́ o fàyínà ẹ̀rọ zadi tẹ́kùwà èyí tó fi ń lóore jù ń lówó bí ẹ fi ń ṣe palẹ̀ mọ́ ó ti bẹ̀rẹ̀ ọlọ́run wọ́n tẹ̀kù ní yá olè àyùbá torí bẹ́ẹ̀ fáyè ní ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá nílà káyì bákan náà ọlọ́run ọba tún pàṣẹ

bá a bá ń ṣe lọ́wọ́ a kò gbọ́dọ̀ sí nǹkan mi o ọlọ́wọ́ bá sọ yìí pé ó mú ọ̀rọ̀ wá fún adébáyé bí láì bọ̀rọ̀ ọjọ́ alẹ́ sọ́lá tó sọ́lá ìgbè ìdìkọ́lẹ̀ lọ́ọ̀mì ni nígbà tá àdébí Ibrahim sọ fáwọn ọjọ́ rẹ̀ pé ọ̀rẹ́kùnú lọ àwọn tẹ̀kó àní ẹ̀sìn lọ́wọ́ kẹ̀sìn fáyọ̀ lọ ẹ wọ́tàkọ́ wọ́n sì máa bẹ̀rù rẹ̀ wọ́n àkíyèmù sọ́lá ẹ̀ sì máa kírun o bákan náà wọ́n látẹ̀kùn nù nínú ẹ̀lẹ́mọ̀ṣẹ̀lẹ́kì ẹ̀ bá wà nínú ọ̀sẹ̀ kan ẹ̀rí lẹ́ẹ̀kẹ́rẹ́ ńgbà tó lọ́wọ́ bá sọ pé ẹ páyọ̀ ọlọ́run ó tún sọ wípé ẹ̀mí wà nínú ọ̀sẹ̀ bọ̀ bá a bá ń pe ọlọ́run ká má pe nǹkan mi bá a bá ń páyọ̀ ọlọ́run ká má páyà nǹkan mi. báàbá ń wá tìlẹ́yìn ọlọ́run ká má wá tìlẹ́yìn nǹkan mi eléyìí gẹ̀gẹ̀ nìbẹ̀rù ọlọ́run ọba sùhánà ẹ̀yẹ́ ló ti ọlọ́run ọba ẹ̀bẹ̀rù ọlọ́run ọba ẹ máa ṣe dọ́gba ẹ má ánímọ̀ òfin ẹ̀sìn wa ẹ má jẹ́ gan àtẹ̀lé tọ́lọ́wọ́ ẹ má ó tún wá fi ṣàbá lè ó tún wá mú rọmọdán kò fi lè àwọn tí wọ́n ń pè ní tẹ̀sán yóò tẹ̀sán ni yóò ìyẹn ni pé àwọn náìtì wípé àwọn ẹ̀ta àwọn náìtì ni ọ̀jẹ̀ wọ́n gba táàtì rọ́jà bù wọ́n tún gba táàtì ṣàbá wọ́n tún gba táàtì rọmọdán gbogbo ẹ̀ wọ́n á jẹ náìtì ìtẹ̀sùn náà rọ́jàgò kò sí hadithi tó fìdí ẹ̀ múlẹ̀ yìí pé àtàgbà àwẹ̀ tẹ́ńpẹ̀ pé tá a bá sì gbà báyọ̀ ọlábàyí ló wà fún ṣùgbọ́n àdìsí wa yìí wá lè gba àwẹ̀ nígbà àlàmì ti wà àti mọ́tò ìta máa ń gbà tẹ́lẹ̀ abádẹ́fẹ́ gba kátó fourteen uh, fifteen nínú oṣù òkè níbẹ̀. torí bẹ́ẹ̀ tẹ̀lé lára nàbì sallallahu alaihi wasallam ẹ má yàgbá o nítorí pé ọgbọ́n wa ló lànà nàbì ó ti tó yín. ẹja máa ṣe kátàkárà lọ́dẹ̀ tó lẹ́tọ̀ọ́ ẹja paribasi ìmá chíìtì àbòtí ẹja pàásì ẹja ju ọdún ẹ má jẹ akọtọlọ ẹ jẹ ase sùúrù ẹ má jẹ akara ká sùúrù lórí tọlọ ká sùúrù lórí àdéhùn tọlọ ń bá mú wa ká sì sùúrù kó níbi ìyàpọ̀ ọlọ́run ọba sùhánù bákẹ́rẹ́ ẹ jẹ́ aṣọ àwọn ni ìwọ ọmọ ni àbáwọta ajá lákòóso ẹ dákun ẹ má jẹ ara wọn ti ń bẹ lábẹ́ wa láre bákẹ́rẹ́ ẹ jẹ́ ká máa lọ́wọ́ lórí dáadáa máa rẹ gbogbo àtàjọ nígbà kó dodo ọlọ́run ní ẹjẹ́ fara tí o. ẹ fara tí gbogbo àwọn ọ̀sẹ̀ tá a sì lè fi súnmọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú àwọn ọ̀sẹ̀ ìjọsìn ẹ̀dá fún ẹjẹ́ àti àwọn ẹ má kéfè èyí ṣe tí wọ́n bè lọ́wọ́ ta lọ́rẹ́ mi sì ni wọn pé bàbá ló àtòdodo nínú ṣèṣì wa ká wà níwọ̀ntúnwọ̀nsì lórí gbogbo àwọn ètò wa yẹ́yẹ́ bákan náà ká sì nígbàgbọ́ sọ́lọ́ ọba sùhánà bákan náà ká máa ná lórí dáadáa má jà sáwọn ká máa sí lọ́wọ́ ká máa sì nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ọba sùhánà ẹ̀yẹ rúṣọ ọlọ́run ọba ẹ̀bẹ̀rù ọlọ́run àlùkáwà níyẹn ẹja máa mú fẹ́ tàdé wọn ọba fi yẹ ó ní di pàtàkì o tàdé wọn ọba ọba fi yẹ ó ní di pàtàkì ẹnì kan kò sálájú yé wa wípé àmì tí wọ́n fi mọ̀mù lẹ́sì kí nínú iṣẹ́ tí ó ṣe òní pé tó bá sálùká wà ní ayé ẹ ẹ̀dàgbẹ̀já máa sálùká wà ní ẹni tíyàwó kẹ ọba ká lẹ́nu kọfẹ́ méjì ẹ má jẹ́ aṣágbèrè mọ́ ẹni tí méjì ọba ká lẹ́nu kọfẹ́ mẹ́ta ẹ jẹ́ sí ẹni tí mẹ́ta ọba ká lẹ́nu kọfẹ́ mẹ́rin ẹ má jẹ́ aṣèṣì lọ́wọ́ kódà ká má forí jọ̀kọ́ mọ́ obìnrin àti ọmọ bákan náà ẹ jẹ́ ká so pọ̀ lórí tẹ́rọ ọlọ́wọ́ sùhánà fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ ẹ má jà á dẹ́rù èèyàn ká rọrùn fáwọn èèyàn ẹ dákun ẹ ká ara wa ẹ má jà ara wa ká máa ṣe dáadáa fúnra wa ká máa ṣe àìdáa fúnra wa ẹ̀yin ẹ ẹ ká máa ká máa yọ bá a bá kò sí dúpẹ́ fọlọ́wọ́ tí ọba lè dúpẹ́ fún yẹn ọ̀rẹ́ agbègbè rẹ̀ wa ńgbà tá a jẹ̀dẹ́rẹ́ yẹn tá a dúpẹ́ fún sẹ́ni tá a wá rí lọ́wọ́ a sọ pé ó dúpẹ́ fún ẹ̀dá gbẹ̀jà máa dúpẹ́ fọlọ́wọ́ nínú àwọn ọ̀dẹ̀ra tó ṣe fún wa bí ó ti sàlẹ́sẹ̀ fún wa ká máa bora wa láṣìírí ẹ má jẹ́ atúnlẹ̀ àṣírí ara wa ká máa fẹnu kò lórí dáadáa ká máa sàánú ara wa ká máa lò mùsùlùmí máa ń sàkọ́lé ara wọn ní àyè máa yẹpẹrẹ ara wa àyè wa ara ká fi ṣèdájọ́ ìgbésẹ̀ ní ọ̀wá sẹ́ra yìí ní wàá kọ́lé ẹ̀ńtọ́ wa kúrú mọ́lẹ̀ yìí ní ń sàkọ́lé rẹ̀ ẹ̀já máa sàkọ́lé ara wa bákẹ́rẹ́ ká máa tọ́ra wa sọ́nà ká máa ṣera wa lọ́nà ẹni tó bá rí jẹ ọ̀fẹ́ ni tí ò rí jẹ bákẹ́rẹ́ ẹ̀jẹ̀ ká wá ṣiṣẹ́ àlórí gbogbo tá a bá ṣe ká máa ṣiṣẹ́ gbogbo nípa ìnígbàgbọ́sọ́lọ́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 أنت خير من زكاها ولو لفهمه أنت وليها ومولاها torí wọn alákòóso rẹ wọn lọgá rẹ o ọlọ dákun fi ìbẹ̀rù Ọlọ́run bá sẹni gbogbo àwọn ọ̀daràn tí wọn ń bẹ láyé o gbogbo àwa táwọn wa bàjẹ́ sábà Ọlọ́run bá fi ìbẹ̀rù rẹ sí wa lẹ́nu o Ọlọ́run jẹ alẹ sí wọn ló wà bàjẹ́ ká lè máa rẹ akéwòn sọlá ti kúrú ní asábùkù lọ.